wọ́n sọ fún àwọn obìnrin wípé kí wọ́n máa obìnrin àwọn ọmọ wọn lọ́wọ́ jọ fáre wọn. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ولنا أجمعين وكان يكون ولو تركياتي يكون ونبوى محمد صلى الله عليه وسلم كلهم بكيوم مسابة وكيوم àtọ̀rọ̀ àlékún ìtọ́sọ́nà ọlọ́run àlékún ìdúró ti ọlọ́run kọlọ́mà subhanahu wa ta'ala kọ́mọ́sà wa. Ah, gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè. nípa pé a àwọn jẹ̀mọ́ kan lónìí tí wọ́n máa ń lo gbólóhùn hadith ìtàkàlẹ̀ kan àti irúfẹ́ irú àwọn hadith bẹ́ẹ̀ nípa pé nínú tọ́lọ̀ ọba ọ̀fẹ́ fún wa tó sì máa ń bínú sí táwọn àjọ yìí máa ń ṣe. òun náà ni pé ìmọ̀ béèrè ìbéèrè àpọ̀jù ọlọ́run kankan máa ṣerú ẹ̀ gbogbo ẹni tí máa ṣerú ẹ̀ nù jọ yìí ìròyìn tí ó kù díẹ̀ káàtó ló mú lọ́wọ́ pàápàá jùlọ ó nínú hadith. látẹ̀rí àwọn anẹ́bísọ̀lá àṣàlà pé nínú àwọn tá a fi màwọn ẹni síwájú tí wọ́n dẹ̀ fi sọnù òun nìkan máa ń béèrè gan wọ́n máa ń béèrè gan eléyìí dẹ́ ní a máa fa kí wọ́n máa ya pa àbí kí ọ̀rọ̀ wọn máa yàtọ̀ sí ti àwọn olórí wọn bá mú wá fún wọn àti sàwọn ànábì ọlọ́run. wọ́n ní sọ àwọn tí wọ́n ń lélẹ́ ilé ẹ̀rí tó jẹ pé torí ẹ̀wọ̀n èfi gbà béèrè wọ́n sì gba ìdáhùn wọ́n yé gbà béèrè béèrè tà sí ìdáhùn wọ́n ní sọ àlè gbà pé ẹ̀rí náà tó lẹ́rì kò tó lẹ́rì ẹni tó bá fẹ́ jẹ ogúnkógún ìtàkìtà ní ọ̀pá islam ń bẹ láàrin al tó wà tẹ̀kùrì ká ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì wọ̀ntúnwọ̀nsì yìí ká má ṣàṣejù ká lè má ṣe àṣe ètò lára ẹ̀sìn wa lára ń tá fi ń gbẹ̀sìn wáyé òun náà ni ìbéèrè àti ìdáhùn torí pé kò sí bí sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ tó tọrọ yẹn tọ́wájẹ́ gbogbo ẹ̀ náà ni ó yí àwọn olùgbọ́ rẹ̀ ní hundred percent kò lè yé wọn ní hundred percent láéláé yóò ṣe ní àwọn àsìgbọ́yé kan lọ́dọ̀ wọn àbí kọjá sí pé ní òun náà tiẹ̀ máa láwọn ibìkan tí ò ní mẹ́nu bà torí ẹ ẹ̀sìn wa ni ká béèrè ọlọ́run bá aláàtì sọ fún wa nínú alukur'an kẹrí ní àìmọye aya lóríṣiríṣi nípa pé àwa mùsùlùmí a máa pàṣẹ dáadáa a sì máa kọ̀ bàjẹ́ níta nẹ́bí náà sì ń ṣe nù ń pàṣẹ dáadáa ń ṣe kínní ń sì ń kọ̀ bàjẹ́ ètí ìsìláàmù sì dòrò lérí nù torí ẹ yíyún jẹ ìbéèrè sí pé àìdáhùn sí pé ẹni tó bá béèrè á dá lóhùn ẹni tó bá pàṣẹ dáadáa títí ń kọ́ bàjẹ́ ó túnbọ̀ pa àwọn béèrè kan máa jáde nínú àwọn àṣẹ dáadáa tí ń pa àwọn àwọn béèrè kan máa jáde nínú àṣẹ dáadáa tí ń pa yẹn nínú bàjẹ́ tí ń kọ yẹn. tó ní ìdí pé kọ́ sàlàyé rẹ̀ fáwọn èèyàn àwọn èèyàn sì béèrè lọ́dọ̀ anágbèwà muhammed sallallahu alayhi wa sallam àìmọye àyà ni wọ́n á júwèé sí pé wọ́n á máa béèrè lọ́dọ̀ anábì ọlọ́ni yẹsẹ̀ alóhùnaka anilmahi wọ́n béèrè lọ́dọ̀ rẹ̀ anágbèwà muhammed nípa kínní nípa ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin sọ fún wọn pé báyìí yẹsẹ̀ alóhùnaka anilmahi la bó o lọ ṣe máa ń yọ sọ fún wọn pé báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyà mi ọlọ́wọ́n ni pé yẹsọ̀túnaka wọ́n máa wá béèrè fatuwa lọ́dọ̀ wọn kó lè lọ́ oyò sí him ọlọ́run ní oṣù kìíní òun ni ó fún wọn léṣe tí wọ́n ń béèrè. àìwá mẹ́yà àyà bẹ́ẹ̀ tó túmọ̀ lọ́kàn sàábà máa wá bá ànábì wọ́n ṣe kìíní. wọn ó béèrè tọ́lọ́wọ́n dẹ̀ máa sọ dáhùn fún ànábì báyìí báyìí báyìí so táwọn eléyìí bá bẹ́ẹ̀ lélẹ́yìí lẹ́rìí ọ̀yẹ̀ kí wọ́n lọ àwọn àyà tó wà ní kùránì yẹn náà kí wọ́n kàn so torí ìdí ẹlẹ́yìn níwọ̀n bá sókè ni pé lẹ́rìí kí wọ́n sàṣejù ni ẹ má sọ gbogbo ẹ̀sìn pé ìbéèrè ìbéèrè ìbéèrè táàwá ní lójútu ẹ̀sìn lójú gbére mi ń bẹ́ngbà mi kò ní já bi yà bi tó yẹ ká yà sí. àbí kọ́ jẹ́ pé ọ̀rọ̀ tó yẹ kọ́ gbà lódìdí kó tún aṣá mọ yín lọ́rùn kó tún mú béèrè kan jáde ńbẹ èyí wò lẹ̀sìn òfẹ́ ká kẹ́mi òfẹ́ ká sí. wọ́n ní ni jọ ẹ̀ẹ́n kádìsì kan kó wá jẹ́ pé láti ń bọ̀ láti saudi lọ́hùn kó wá dé nàìjíríà bóòdù ṣe ní wíìkì ẹ̀yin náà wò náà ẹ sọ fún wa kádìsì yẹn láti wíìkì ni láti saudi ó ti rìn rìn rìn rìn kó tó dé nàìjíríà pé yóò ṣe ó ti rẹ̀ ẹ́ ẹjọ ẹ̀yin náà ẹ bá wa sọ̀rọ̀ so ìbéèrè tí o ní ṣe wá láǹfààní so kùránì náà òun náà rìnrìn láti sáwọ́dé tó fi dé nàìjíríà ọyọ kóhun náà ṣe oye kó ti wíìk so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìbéèrè tí wọ́n máa jù wa so irú àwọn ìbéèrè báyìí ìsìláàmù kò fẹ́ mo rò clear now. téèyàn sígbà tí ń sàlùwàlá níbi ìwẹ̀. ó da mi sórí ni ọba yìí ti da mi sórí yóò sàn gbogbo ara rẹ kejì kọkọ ńgbà tó tán omi tó kù da sí ara sókèlè sókèlè kọkọ pa orí o. tába fẹ́ nígbà tán tán fẹ́ bẹ̀rẹ̀ wẹ̀ nìyẹn tí wọ́n ní orí wa ọ̀pọ̀ papọ̀ mọ́ ojú rẹ̀ ó ti yé débi ọrùn rẹ̀ báyìí so eré yẹn kìí ṣe pé eré yìí nìkan ni àmì ó wà fọwọ́ ya irun rẹ̀ dáadáa tó bá ti wá ń fọwọ́ da gbogbo orí báyìí yóò ti mú etí rẹ̀ náà máa so yóò ti mú etí rẹ̀ náà máa mòròkóyè so àmọ́ sí wọ́n tún wá pa á láti fi káyọ̀ tó máa kọ́ bọ́nú etí ń gbà yẹn kò yẹ sepo fi bẹ́ẹ̀ mi nítorí kò sàlù àlá àlọ́ àlá yẹn yóò gba àwọn ẹ̀bẹ̀ kò wá nígbà tó ń fọ yẹn náà ni ó tún fọ ẹnu nù àbó tún fi omi sí imú ó rí i pé kíní yẹn máa kù díẹ̀ káàtó sòtórí ẹ̀ ò ti sàwọn yẹn burúkú clear. ó ti mo ti dáhùn mo ti dáhùn náà. ọ̀yà kùnà.

sàlàfí sàlàfí jù ò fẹ́ jẹ́ sàlàfí yìí torí pé a ti rí àwọn àṣìyá ò sàlàfí so tí a tó kò ní bẹ́ẹ̀ rẹ̀ wọ́n pé òun náà sàlàfí o irú ọ̀nà àwọn ẹni bá fún irú àwọn ẹni báyìí. bákan náà ní abẹ́bẹ́ èèyàn kan tó ti lu gbèsè ayé kan tẹ́lẹ̀ bóyá nígbà kan bẹ́ẹ̀ ní ìgbéyàwó kan wọ́n á ní àwọn square bi large school alhamdulilayi àkọ́kọ́ ni pé ẹni tó bá fẹ́ mọ̀ pé fẹ́ dó ti òdodo yorùbá máa kì í lẹ́ni. òdodo náà nǹkan kan ni tí ìsábà bá àwọn èèyàn lára mu tí èsì kíni tí ìsábà bá àwọn èèyàn lára mu. ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn ọmọ yọ owó ẹni tí ń bá ń sòdodo dodo ọmọ yọ owó ẹ̀. ọgọrọ wọn sì níwò wọn tiẹ̀. àfìgbà tó bá tó kò láyé tó bá kò láyé tó máa ní ah, ẹni yìí sí báyìí ló ṣe rí o bísà àmọ́ rí nu gbogbo ẹni tó bá ń lòun fẹ́ rin ìlànà àwọn sálàm àwọn kan ni pé kó gbà pé òun gbọ́dọ̀ ló kọ́ torí pé tó ọba ló kọ ní bó ni wọ́n ṣe fẹ́ mọ̀ ọ́ pé tiẹ̀ yàtọ̀ ó lè ní pé nítorí pé wọ́n ti sọ àwọn ibrahim lẹ́nu wọ ọ̀fẹ́ jẹ́ kí ni mọ́ ọ̀fẹ́ jẹ́ ibrahim mọ́ tókè ibrahim yẹn sì. ìwọ nítorí bẹ́ẹ̀ ọ̀fẹ́ jẹ́ kí ni mọ́ ọ̀fẹ́ jẹ́ ibrahim mọ́ àbí nítorí pé wọ́n ti sọ àwọn dátó ni wọ́n sọ lẹ́nu habib níwò ní jẹ́ habib mọ́. àbí torí ká ti jọ suleimanu lẹ́nu ìwọ ní jẹ́ ó ní sọ bẹ́ẹ̀ náà ọjọ́ kọ tiẹ̀ ọ̀hà ní suleimanu tèmi o ọ yàtọ̀ sí suleimanu so ọlọ yàtọ̀ àmọ́ ó lò tí wọ́n fi dá wọn náà mà. baasi wa ma laasi ɲini sun olu ko kana min fɛ ma laasi abi na kawa wo pe ma laasi a fɛ k'i ma laasi yi ko lukɔ mi kɔn ma wa ma ne ko ya wa ma laasi ara ba yi o la ba yɛn ba n bere ma laasi sɛ ma wa ma laasi k'i fi da ma ma o kɔ kana yi ni to tuma pe a kɔ ne di o na tɔ orukɔ yi ni ne wa n bɛ orukɔ yi kun níbẹ̀ tọ́ ṣé àwọn ẹni rẹ wá ní sórúkọ wọn lọ ń jẹ́ ìgbà tí wọ́n á pè ọ́ lórúkọ wọn yìí orúkọ yìí wá ń jẹ́ kí ni ó tún ń jẹ́ nǹkan táwọn èèyàn ti ṣe kí ni tí wọ́n ti sọ̀rọ̀ sí tí wọ́n ti ń bú pé à wọ́n dáhùn lóhùn bẹ́ẹ̀ sẹ́ńpẹ́ ra ní mùsùlùmí láyé tẹ́rọ́rìsì mọ̀ ni wọ́n sáwọn nígbà tí wọ́n ti ń pè wọ́n tẹ́rọ́rìsì à ní pé àná mùsùlùmí mọ́ a ní pera wa ní ma a pera wa ní mùsùlùmí léyìí tí ò ní iyèméjì nínú a pera wa ní mùsùlùmí torí pé àní lọ́pẹ́ wọ́n sọ pé tọ́rọ́rìsì tọ́rọ́rìsì ni wá káwá torí àní pera wa ní mùsùlùmí a pera wa bẹ́ẹ̀ àná mùsùlùmí wọ́n sọ lágbàáyé náà. wọ́n sọ dùdú nílẹ̀ lágbàáyé wọ́n ní kóòtù ní mùsùlùmí tọ̀ ẹgbọ́ wa yìí wọ́n ní kóòtù ní mùsùlùmí wọ́n ní anabi wa ìdá níbi ń àwọn èèyàn wọnú islam wọ́n sọ wá lẹ́nu débi kí wọ́n ní ká pa àwọn àdìsá nẹ́bì kan rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bá ti wá jásí pé ní n'inu yóò kọ rẹ kó nínú mùsùlùmí ó tún wá lè fún o nípa pé ṣẹbọ́lọ̀ ló kó pé àwọn mùsùlùmí lè yọ kọ̀ mí kó mẹ́yìn àmọ́ lọ́n kọ́ ló pè wá ní sálàfíà bọ̀tí ọlọ́run ò pè ọ́ ló kọ́ tọ̀ ń jẹ́ náà súlè change of name nítorí àwọn kan náà ni wọ́n jẹ́ súlè ayé ọmọ wọn sí dáadáa àwọn kan jẹ́ àbíbù ayé ọmọ wọn sí kíni sí dáadáa ó yẹ o ṣe change of name torí pé ẹnu ń kun àbíbù torí ẹ á rí i pé pàǹtí ọ̀rọ̀ lélẹ́yìí ọ̀rọ̀ yóò ní tuma ọ̀rọ̀ yóò ní tuma torí ẹ ni pé ó kọ̀ọ̀kan àwa tá a fi tí wọ́n sì gbà tẹ̀ ọ̀láìnílẹ̀ nàìjíríà bá ti wáyé lónìí ẹni tó bá lóun fẹ́ ṣe déédéé yọ gbà sọ lẹ́nu kódà kọ́ mọ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin náà wo buhari nísìn náà tó lóun fẹ́ gbìyànjú òun fẹ́ ṣe déédéé nǹkan tí yàtọ̀ ní nàìjíríà sí bó ṣe yàtọ̀ nísìnyí láburú táwọn kan ti ń pariwo rẹ̀ pé lọ́tún lọ́sì tí wọ́n ń wò bíi pé ń ṣe bí ẹni pé òun nìkan lòun dá àbóhun mọ́ sùkátọ́ á nígbà tí nǹkan tẹ̀tún ṣe bó ṣe sí ní rí sẹ́gbẹ́ ìsọlẹ́nu máa kọ̀. so ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe dáadáa ní àwọn èèyàn nígbà tiẹ̀ bọ́rọ̀ bí ó ṣe general bó ṣe general ká bó ṣe wà general nìyẹn òun nígbà tiẹ̀ torí ẹ̀wọ̀n tó fẹ́ pé ní asàlàfíà mọ́tò ní kí wọ́n sọ sàlàfíà lẹ́nu àwọn tí ń wo sàràfíà pọ̀ àwọn tí sàràfíà fẹ́ takun tí wọ́n ń ṣe láburú wọ́n ṣe kíni wọ́n pọ̀ ó rí i pé ọ̀tá buhari pọ̀ ọ̀tọ̀ ni àwọn tí ń bẹ́ẹ̀ ń di eléèpo tí wọ́n ṣe kíni tí wọ́n bá a sọ̀tá. ọ̀tọ̀ làwọn tí ń bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ náà tí wọ́n bá a sọ̀tá. ọ̀tọ̀ làwọn tí ń bẹ nídìí àwọn ètò àwọn tí wọ́n jẹ́ àwọn bíi àwọn ọlọ́pàá wa àwọn mílítírì wa tí wọ́n gba bá sọ̀tá kọ́dà nísìnyí gbà tó jẹ́ tó wọ́n nísìnyí àwọn olóúnjẹ náà ti kí ni àwọn tí wọ́n ń ímpọ̀tù oúnjẹ wọlé wọ́n ti kí ni wọ́n ń bá sọ̀tá torí mú wọn lọ́wọ́ dání àwọn tó tó ṣe ń ṣèjọba gan náà ti kí ni. wọ́n ń bá a sọ̀tà àwọn tó yẹ kó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn náà ń bá a sọ̀tà ọ̀tá rẹ̀ máa pọ̀ ẹnu máa kùn ún bẹ́ẹ̀ náà ni sàlàfí ẹni tó pẹ̀lẹ́ ni sàlàfí àti sàlàfíyà ọ̀tá rẹ̀ máa pọ̀ àwọn tí wọ́n dojú ìjà kọ́kọ́ torí fáwọn tó ń gan fẹ́ takò sí kíni wọ́n pọ̀ kírísítẹ́nì ọba àjà yóò takò yẹ̀wò ní ọ̀takò àwọn ẹlẹ́sìn mi là sọ̀rọ̀ tọ̀. ẹyọ ajá wá sínú ìjà wọn máa mi lọ náà ó ti yé àwọn ẹlẹ́bọ̀ ó ṣèkínni olóòsọ tàkò àwọn ọ́fíìsì ó ṣèkínni nìkan yìí náà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ṣèkínni wọ́n tàkò àwọn ẹyẹ ó ṣèkínni àwọn àjẹ́ àwọn aláwo sẹ́ni ìta lásán la wà yẹn o àti ìwọlé o a sì wà ní ìta islam àìwọlé ẹwà máa ti ń takò nìkan ẹ wá yá wọlé tábà wọlé àwọn tó ń takò wọ́n pọ̀ jù báyìí lọ àwọn òun yìí nìkan náà ni wọ́n ni wọ́n dojú kọ àwọn seventy two gbogbo wọn náà ṣègùn ni yóò takò mọ̀tẹ́sílà yóò fèsì ẹ̀. shia yóò fèsì ẹ̀ onusobi yóò fèsì ẹ̀ jamiya yóò fèsì ẹ̀ mutazila yóò fèsì ẹ̀ asayira yóò fèsì ẹ̀ amadiya yóò fèsì ẹ̀ ẹ́ òun nìkan ló yàtọ̀ láàrin wọn àwọn tó máa àwọn ẹlẹ́gbẹ́ ó sì kí ni ó wa tá a dé ta ògbé ta tún nù ìta mùsùlùmí la tún wà wọn tàbá tó wà ní inú àárín ara wa bíbà yìí náà àwọn ní sẹ́ńtà àwọn tó tún fèsì rẹ̀ pọ̀ kọ̀ríbù nasfat tabiligu tmc tijaniya kọdiriya shaziliya kadọmunu gbogbo wọn ló ṣe kí ni máa fèsì rẹ̀. so ta ló wá kù tí ò ní yọ owó ẹ torí pé òun nìkan ní bẹ lérí òdodo òun iná tako àwọn tẹ̀síbílíkì wọn á ní ọmọ sọ̀rọ̀ wọ́n ti rò pé kankan náà ni wọ́n tẹ́lẹ̀ ọkùnrin lọ jáde owó pé lọ jáde náà ń ọ̀dà wọ́n tó rò pé tmc òun náà ló ṣe kí ni ló dáko. so bí kálukú ṣe mọ wa mú un torí ẹni pé olódodo òkè ń lẹ́nu olódodo òkè ń lẹ́nu ìwọ tó bá wà kó nìkan ṣe òun ni kò ṣe kí ni kò ṣe tó yẹ kó ṣe. o lè torí pé àwọn èèyàn sọ ẹni tí ń jẹ́ orúkọ rẹ lẹ́nu kó wá torí ẹ̀kọ́ lọ́wọ́ ṣe kí ni ọ̀pá ọkọ̀ dà. tó wá ti mọ̀ pé ó kọ dáadáa ni wọ́n sọ ẹ́ ó kọ dáadáa náà nìkan ni máa ẹ lọ sàlàbíyà ó kọ dáadáa ni torí pé tuma rẹ̀ ni pé àwọn ti ń tẹ̀lé àwọn ẹni síwájú àwọn sọ̀hábà kọ́nà bá sọ̀hábà wà tá a la kọ́lọ̀ ń jẹ́ àlè je yẹn pẹ́ máa jẹ́ ajẹ́ lásán torí àwọn kan ń jẹ́ lásán wọ́n ẹ̀ ni wọn ò sí nínú wọn ọlọ́mọdé ọjọ́ bẹ̀ báwọn kan ṣe ń claim mùsùlùmí kì í ṣe mùsùlùmí sàlàfíà sì ni islam islam ni sàlàfíà ọfẹ ọkàn torí gbogbo tí islam sọ fún wa òun là ń pè ní kíni sàlàfíà gbogbo tí islam sọ fún wa pátápátá bọ́ bá rí kinní kan lónìí tó bá pè é pé islam ni mọ̀kọ́ bá nu sàlàfíà. tọ́ba rí kẹ́ni kan ló tọ́ba pè ní sàlàfíà lónìí mọ̀ pé ìsìláàmù ló ṣe kẹ́ni lọ sọ ọ́ ò lè yà wọ́n tí ó fi dárí kẹ́ ọmọ àwọn méjì ọjọ́ ṣe kẹ́ni nígbà tí èèyàn fẹ́ sìn fún ni yẹn sọnù a lè ṣe yàtọ̀ láàrin sàlàfíà àti kẹ́ni àti torí à ń bí alẹ́ fún yín ní ọwọ́ ọ̀kùnrin ẹlọmú kínní kan wá ti ń ṣẹlẹ̀ láwùjọ jẹ̀mọ́ sàlàfíà yàtọ̀ sí individual kẹwàá nìkan yóò sínú islam ẹlọmọ yóò kan wá tẹ́fà ti rí mú wá àgbàgbọ́n ò sí lójú ọ̀nà ẹ́ pẹ̀lú ẹ̀rí tó dódédé tó smooth yàtọ̀ sí àhesọ àwọn ọ̀rọ̀ agbárí lásán ọ̀rọ̀ tí ò ní tí Ọrụ tụrụ ní sámẹ́lì tó bá ti lè mú wa á gbà pé àṣì lójú ọ̀nà àmọ́ àwọn ti yín wa kọ́ra ànílọ kábọ̀ ànílọ kábọ̀ fún wa sí so orí báyìí ti dé ni o ti máa bó orúkọ yẹn àwọn sálábí náà ní ń dayé lólóòdù àwọn náà wọn bá nǹkan jẹ ẹni kọ́dà wọn tún ṣe kiri wọn tún takora wọn gan máa wù ẹ àwọn sábà gan takora wọn sọ́kàn àwọn bákìlà àti umaru ṣe ni wọn takora wọn yín ò sí wọ rẹ gan takora yín lé yín lé abirọ́dì àwọn náà takora wọn kí wọn ní túmọ̀ yín kẹ́nìkan náà wọ́n pé omi àtìyàwó àtakora wọn rí náà tọ́ bá ti lè fi ìgbẹ́hùn rẹ kan ẹnu màá gbà bẹ́ẹ̀ pé wà tíyàwó rẹ̀ ọ̀tàkùnra yín tó lè bá ní bú aláyọ̀ ó bù ó ẹ́ ẹ̀ wọ́n mọ̀ gbọ́n ẹ̀hìn ìyẹn ni pé ẹ̀bù yìí tó bá ti lè fi ẹ̀bù rẹ tó ti lè fi kan ẹnu màá gbà pé wà tíyàwó rẹ̀ ọ̀tàkùnra yín. torí ìjọba ni ó bú aláyọ̀ ó bú aláyọ̀ yóò ní wàláyé ní àtìyàwó mi àwùjọ ara wa rí wàláyé kàláyé súnmọ́bí láyé láti láyé láyé làwọ̀ rọ́lọ́wọ̀n ọ̀jọ́ lójú àmọ́ tíráì kò fi ẹ̀kọ́ rẹ̀ kò fi kan lò tó bá fi rí sí wàláyé gbà bẹ́ẹ̀ takora yín ni sọ́yìn sọ́la bí àmọ́ takora wọn náà tora ara àwọn tó máa ara máa rẹ́ tó fẹ́ yọwọ́ ó ti yé àmọ́ rẹ́ tó fẹ́ yọwọ́.

so kọlọmọ kó sọ wá bẹ ẹni tí ọ lọ ilé ẹ̀kọ́ tó ṣe pé ó ti wá pẹ́lú ẹ̀kọ́ yìí ọlọ́run ti wá ní kí ìṣe ìbẹ̀kọ́ bá a lára mu láwọn ìṣe ẹ̀sẹ̀ tọ́wá tó ń lóhùn túbá àmọ́ túbá yìí ni ọlọ́run ní orí ibi túbá tán ẹ̀kọ́ kan yìí sì máa ń kó sí i ní kí ni anínímọ̀ràn fún un tọ́ àkọ́kọ́ ni pé kélé yọ jẹ́ kan fáwa tí ọlọ́run ní kí àwọn ọmọ ti kò sí àbí tá à tọ́ ọmọ káwọn omi tá a fọ àwọn ọmọ wọn sí àwọn ọmọ wa sí káwa náà wo àwọn tá a darapọ̀ mọ́ torí pé kìí ṣe tó easy kéèyàn ó ti máa ṣèbàjẹ́ ìyàtọ̀ bẹ láàrin pé kéèyàn ó máa pa burú lélẹ̀ àti pé kéèyàn ó ṣe aburú yẹn gẹ̀gẹ̀. sọ́ọ́dún tó bá lọ kí aburú lélẹ̀ o lè rí ibi kó mẹ́ta yẹn yẹn o but o ti ń sa burú yẹn tipẹ́tipẹ́ tọ́lọ́mọba ní o mérí bọ́ tọ́yányán tọ́ owó ọlọ́run ni o àánú ọlọ́run ìyẹn máa ń lágbára láti mérí bọ́ tán. wọn náà máa wò náà láti fifteen years ló ti ń practice ìsún náà àwọn slang ẹnu rẹ yẹn sókò tán dámi lóhùn náà sókò tán sí lẹ́kọ̀ọ́ yàtọ̀ sẹ́ni tó ṣe pé ọkàn wò pé ọmọ slang yẹn kẹ́ máa ń lò òun kàn fẹ́ fi sọ̀rọ̀ láti fi mú wá ìwọ níjọ́ tó bá gùn ọ́nú lé wàá jáde wàá mú slang jáde. ẹ̀ka tó máa yanu yàwó yọ̀ ayanu báyìí pé ah ṣé àlùsùn náà sì lè pèrè ayé sá. ọláyà àlùsùn náà ni àmúgbà tí ló ti bí àwọn kìnìún yẹn já wa ó rántí jọ ó máa fúlò lẹ́nu rẹ̀ ni. so àlùsùn náà ni o kì í lè ṣe gbogbo àlérò àmọ́ ọlọ́kọ̀ sànù wa ọlọ́kọ́sánú wa ọmọ tó lọ gbé bá díà àbógbórílé àbógbájégúnlẹ̀ àbógbé island àbógbójú ẹlẹ́gba àwọn ìbàjẹ́ tí wọ́n mọ̀ kò dàbí àwọn ọmọ tí ń gbé kẹjà tó mọ̀ kán bá ń jẹ́ sáláfínì kẹjà ó máa gbádùn lédè lágbègbè ìsọkúsọ ni o ju àwọn ajégúnlẹ̀ bàbíà island ojú ẹlẹ́gba gbogbo ẹ̀ báyìí lọ. àwọn mùsùlùmí òdodo ọ̀rọ̀ ni o torí ẹ̀ ojú àkọ́ òjòjú ara ẹ̀jẹ̀ àmọ́ mi tá a darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ àmọ́ mi tá a darapọ̀ mọ́ lápòjúwe àwọn ọmọ mi máa ń lọ léèwé ọmọ ń gbé hostel tẹ bá dé àwọn hostel ní yorùbá ká jùlọ bí àwọn yunifásitì yẹn ìlànà máa ń pọ̀ ń bẹ̀ ẹni tó bá jẹ́ sísà lọ́jọ́ lẹ́hà tó bá wà láwùjọ yẹn tó bá pẹ́ ń yóò kó fáírọ́ọ̀sì bó ṣe lè kọ́ mọ́ jìwà sọ fáírọ́ọ̀sì wọn náà máa kó wọn ni àtúntò ìfẹ́ sí dáwà ni wà lọ jòkó sáàrin wọn wọn ní sẹ́ẹ̀dì gẹ́gẹ́ lọ fẹ́ lọ gbé ẹ̀kẹ́ lọ gba lẹ́sìsà rẹ jẹ́jẹ́ ó pè é kí má òbí wọn lápèjúwe àwọn obìnrin yẹn tán gbé ní sẹ́ẹ̀lì àtàwọn ọkùnrin náà àwọn kankan mọ wọn la níbẹ̀ tó ṣe pé òhun ara wọn ò jọra wọn lójú kò jọra wọn lójú. ìwọ tó wá péré ẹni brọ́dà bí sísá òun ní mọ̀gbà tó kó sí torí pé ìwọ àti kàmọ́ bọ́lájí sàràfà sunday john ojú ẹlẹ́gbà lẹ́jọ́ gbénu lé ní ọ̀sẹ̀ àwọn amúra ní ojú ẹ̀ náà wọ́n ti máa múra wọn kàn mọ̀ fún gbogbo ẹlẹ́yọ́ tó bá padà yá ìsọ́mọ lẹ́mọ́nú ọpọlọ rẹ díẹ̀díẹ̀ kọ́nà ń gbà mí wọ́n lè yarí fún ọ ògèdè ìsìn ọ̀gí ló ń bò wọ́n sì pa aṣọ ẹ̀tú. àwọn èèyàn mọ̀rin káàkiri ní sẹ́ẹ̀lì báyìí ní owó ọmọlúwàbí tó bá gbọ́ pọ̀ bóyá nìkan dáa tábùdé ni wọ́n lè jáwọ́ lé pé ààyè ah, káàbọ̀ yóò apàdé pẹ̀lú ọmọlúwàbí ni yóò dáná nínú yóò sì ọmọlúwàbí dáná náà ni wá wá níjọ àwọn èèyàn lójú ìwọ náà padà máa kó sí ọba alẹ́ lómi tó bá pa wà láwùjọ kẹsẹ̀ tó gbọ́ alágbọ̀ yé mi kò wá ní rọrùn fún láti máa ṣe kéde ká tó wá sọ pé ẹni tó ti bó òògùn tẹ̀ lágbọ̀ yé nípìnlẹ̀ tó fi wà ń nǹkan yẹn ti máa la ẹjọ́ dé àwùjọ kan tábàjọ wà kò ní ṣe kéde kò ní rọrùn láti máa kọ́ fà ara yẹn lójú méjèèjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà tó máa ṣẹlẹ̀.

a ní àwọn èdè kan tó ṣe pé èdè ẹ̀bọ ni o lè ti wà ní súnà twenty years sẹ́yìn èdè yẹn nú èdè ẹ̀bọ yẹn ò sì ní kó lẹ́nu rẹ̀ ó sì wọn àwí tó ní ma káwá gbogbo ẹni tí ọ̀mọ̀ èdè yẹn rí rárá sọ òun ò ní wulẹ̀ wí tó bá kàn gbọ́ ká ní ká bá sọ ọjọ́ kan tó wá ní èdè ẹ̀bọ lélẹ́yìí ọkàn gbọ́ pé wọ́n sọ ni kò mú alẹ́nu tẹ́lẹ̀ òun náà kan lè mọ fi má pèjú ìwà rẹ̀ kọ́lọ́mọ kò sọ wá bẹ́ẹ̀. ìmọ̀ fún ẹni yìí ni pé kọ́kún fẹ́ ìbẹ̀ lọ́wọ́n ọba kọ́kún fẹ́ ìbẹ̀ lọ́wọ́n ọba gan-an lórí kó kọ́lọ́mọ kọ́ yọ òkú níbi irú nǹkan bẹ́ẹ̀ kó máa bẹ lọ́wọ́n gan-an lẹ́yìn ìbẹ̀ lọ́wọ́n ọba nìyí gbogbo tó bá pé ní yóò mú súnmọ́ bí nǹkan yẹn. Egbo yóò máa mú súnmọ́ bí nǹkan yẹn bóyá lápèjúwe bóyá àwọn obìnrin ni tó ti ní girlfriend ó ti ní bí ma bá wọn máa ń bóbìnrin rojọ́ àwọn obìnrin lọ́rẹ́ rẹ̀ nígbà tó wà ní skul irú wọn náà ni kì í rọrùn fún wọn tán bá jẹ́ àáfàá tán àwọn obìnrin yóò máa kó sòdì kiri wọn sòdì kiri ń gbà wọn lọ́dọ̀ wọn ni lẹ́tọ́rọ̀ àwọn obìnrin òun ọ̀rọ̀kùnrin ti wá sí fún torípò ti máa la èmi sì ní bóyá ó yàn wọn ní girlfriend ni ó ti mọ gbogbo àwọn àdúgbò àpàdé tí wọ́n fi máa ń kọbìnrin sí rìn tí wọ́n fi ń kọbìnrin sí rìn tí ó fi fà wọ́n àfa yọ wọlé tán yányán ni so irú àwọn kan tó bá lóun gbẹ́sìn yé nìyí tó bá rìn gbèrègbè ibi tóbìnrin bá wà náà yóò ti dégé nù yóò máa kó sí i ó ti ní ọ̀rọ̀ tí ó sọ ó ti ní bí ó ṣe gbọ́rọ̀ kalẹ̀ kọ́lọ́kọ́ sọ wa mẹ́ ó ní àwọn slogan tá a máa ń lò òbúra àwọn kan ẹlẹ́sìn kí ni wọ́n máa já sí i sokó máa bẹ lọ́hùn kó sì jìnnà sí àgbègbè ibi tí nǹkan yẹn bá wà ẹlòmíì ọmọ alágbà tó wà láwùjọ burúkú kọ́mọ kọ́mọ rẹ́rìṣẹ́ẹ̀tì kọ́mọ òwò kú o ó ti mọ ala ó ti mọ sáì táwọn lọ tó bá lọ sí youtube báyìí àfa oríṣiríṣi àwọn nǹkan ní ọmọ wò ọmọ ọdún tó wọn tẹ ọmọ ọdún tí ó gbé wá fóun ẹ́n so àwọn nǹkan yìí wá nìyí ó ti wá mọ aládé pé bá mú sẹ́ẹ̀tì lọ́wọ́ báyìí kò síbi tọ́kàn rẹ̀ ọ́ lọ tó

mú àràrà ta tó bá tún á ní kò tí mo fẹ́ dà mo máa data ọmọ ara yìí tó kéré jù nu dátà bí àwọn ọlọ́dẹ o yẹ ten megabyte lọ́mọ ara títí ó fi pé kò ọ nínú wà tó lè kiri tí ó tàn. so tó sì yọra rẹ kúrò ń pàápàá ni pé o oh, ní máa sí lẹ́ẹ̀mẹ̀wá tó bá kàn nídìí ẹ̀ lọ́sẹ̀ kínní lọ́lọ́ eré nẹ́ẹ̀tì nígbà mi ọ̀tọ̀ ni tó máa wá kọ́dà o lè máa wá pé níbo lọ́lọ́run ti sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ yá ayé wa lẹ́dínà àmọ́nù wọ́n fẹ́ mọ gbogbo àyè ibi tó wà ní kùránì tó bá kó wá fún ọ yóò tó bọ̀ fèrè ibú lẹ́gbẹ̀ẹ́ bí ṣe rí ọkàn kò bá àwọn wà sí lòun rí lóríṣiríṣi lóṣì ayàkọ́ àndò orí lọ ìhà ẹ̀ tó wà tó ń lọ tó ń lọ wákàtí ẹ̀kẹ́ wọ́n kàn wá yìí ọkàn rẹ̀ sí wá yìí. òsì anú ọlọ́run lè fi bọ́ ọ̀gbọ́ anú ọlọ́run ló lè fi torí o kọ́nà kó sànù wa torí ẹ wàá mọ ẹrẹ tí ọlọ́run nígbà yẹn wọ́n là ń gbà mí ọ̀dọ̀ ọ̀hún kékeré jẹ́ ìwọ́n tí wọ́n ń se ń bẹ̀ wọ́n náà mo kàtí wo tó ń ṣẹlẹ̀ ni bó ló dẹ̀ dé yìí ná àwọn ní ó sì mú patient ó ó o ó ti dán ara ti yẹn bó ṣe rí wojú ó ti wàláì tóbìnrin rẹ lọ́wọ́ ni tọ́lọ̀ bá ti wá níbi kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá sí tó ní sọ́ra rẹ sí laburu yóò ṣe kíni ni ó ṣe jìnnà sí ọ sí kọ́lọ́ máa kọ́mọ́ sáà ràn wá lọ́wọ́ kẹ́ni ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ kó sì jìnnà sáré gbé bí tí ó ṣe kíni tí ó ṣe mọ rí nǹkan yẹn kọ́lọ́ máa kọ́mọ́ sáà yàwá yà kálá àwọn ọmọ skul náà ni òun rí padà tí nǹkan yẹn fi ń ṣẹlẹ̀ kó jìnnà sáà ọmọ skul yẹn kọ́ bá àwọn èèyàn gidi ṣe tó bá ti ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú òkúta ọlọ́run kọ́dà kó wáyé pé ó ní nọ́mbà àwọn lọ́wọ́ ni kó dìlì jẹ kó dìlì jẹ títí tọ́lọ́wọ́ fi sànú ẹ̀ kọ́lọ́mọ kọ́ mọ́sá sànú ẹ̀ kọ̀ọ̀kan wa eh, ọlọ́run tó ń pè àwọn òbí ọ̀rọ̀ fún un.

tí wọn bá wá ní ọmọ náà lè pakùn rẹ̀ orinlẹ̀ nínú ẹgbàá wá pé òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀pá ẹran súnmọ́ rẹ̀ nígbà tó dàgbà ó ti yé sòtórí ẹ̀ a lè pa á àníyàn sì jẹ́ bọ́lá ọ̀tá àlàáfíà. quadra elétrica. máa ń sọ pé. lórí ajá ẹ̀yin náà ti ṣàlàyé a nídìí àlàyé púpọ̀ lérí ẹ̀ ẹ mọ̀ sìn ajá ẹ mọ̀ sìn ajá àwọn láìka aláàánú òkè ń wọnú ilé tí ajá bá wà hadisi rẹ nílẹ̀ ní hadisi àwọn aisha then islam ṣe rọrùn pé ẹni tí ó bá lóun sìn ajá kéde pé torí pé kó fi sìn ín ló fi ní ó ní ajá nítorí pé òun fẹ́ fi dẹ́dẹ́ àbó òun fẹ́ fi sọ oko òun lára ẹ̀ náà lára sọ pé bóyá ó fẹ́ fi sọ olè oko làná fi sọ ìlà kẹrìndínláàrín àwùsá ìdè tánà fi sọ nìyẹn so ó ṣe àyàfi ibẹ̀ yẹn fún wa. ìyẹn túmọ̀ pé a lè sọ pé torí pé a fẹ́ sin ajá báwọn èèyàn ṣe ń sin ajá káàkiri gẹ́gẹ́ lómi gan yóò máa bọ́ ajá bí ó sì lè bọ́ ọmọ rẹ̀ tí ó sì lè bọ́ ara rẹ̀ bẹ́ẹ̀. ìyẹn kọ́ lànà bí n sọ̀rọ̀ ìyẹn kọ́ lànà bí n sọ sọlá lọ́sà kọjá pé pọ́pọ́ ìsẹ́lẹ̀ bí lónìí yóò jẹ́ pé ọbẹ̀ fi dẹ̀ kan àbí ọ̀fẹ́ fi sọ nǹkan méjèèjì yẹn ọ̀dẹ̀ tún ní pọn léwọ́sẹ́gbọ́sẹ́ kí ni gbẹ̀sẹ̀ ń pọn àjálẹ̀ lónìí ẹ̀kejì níbi kò ní máa wọnú lé bí sẹ́ máa ń ẹ̀ sì fi sọ́ọ̀bì kan tó yẹ kẹ́ ẹ fi sọ. So, ẹ sì mú un lékún lọ́tọ̀ ẹni tó bá fẹ́ lò fáwọn yẹn ni o ìwọ́n tó bá ti wá ń sìn aburú tí ọ̀jẹ̀ tiẹ̀ ni pé mọ̀láìkà ò ní wọnú léèrè àbí wọ́n bá wọnú léèrè lẹ́ẹ̀mẹ́wàá kọ́lá àwọn tó ni kò lè má wọnú léèrè ti yẹ kò lè má wọnú léèrè wọ́n tó ń aburú kejì ni pé kìrọ̀tàn yóò máa dínkù nínú sẹ́ẹ̀rì rẹ lójoojúmọ́ kan ó sì lè dé òkè uhud bóyá ká ní òkè olúmọ àbókè sóbí tó àwọn rẹ méjì bẹẹ yóò dínkù nù sẹ́ẹ̀rì rẹ mélòó kan So, ìyẹn báyìí mọ́gbà ájọ ẹni tí ń kírun kọjá tá a nàbì sọ ó lẹ́sẹ̀ ń bẹ́ yẹn sì tóbi yẹn tóbi débi pé tẹ́nì yẹn bá pé ẹ̀sẹ̀ yẹn tó bá wọn ni yóò dúró níwájú yóò dúró láláyè ní tí ó máa retí ẹni tó kírun kó kírun tán kọ́ra tó bá jẹ́ pé pé mo kírun yẹn tán kí mo bá ṣe rí ibú látara rẹ torí kó fẹ́ gba àjò rẹ kọjá so ẹ wá wo ìnira tí ń bẹ kíni forty days tọ ó wá fẹ́ gba àjò rẹ kọjá fẹ́ kó sínú ẹsẹ̀ yẹn anájú wa ni má ó ṣe má ó ṣe rí ibú ó tún wá má anabi ni bàjà bàjà lọ́sọ̀kò ní kọ́ pa ọ́ bàjà yẹn ni ìsìláàmù dẹ̀kú ti sọ fún wa tẹ́lẹ̀ pé tọmọ ìyá rẹ bá ń saburu ó ti yé mọ̀jẹ̀ ó sàbúrú gbá mú ní kíni lérí ọwọ́ rẹ̀ gbá mú lérí ọwọ́ rẹ̀ tàkúrò kọ̀ọ̀kan yẹn ni ẹni tó fẹ́ sàbòsí gbá mú. ó sì ní akọ́bàjẹ́ kákọ́ pẹ̀lú kínní pẹ̀lú ọwọ́ wa ìpìlẹ̀ nu ọlọ́run ló wá nírun òun náà ló ní á ṣe àárín ẹgẹsẹ̀ òun ló nírun òun ló sì yọ̀ǹda fún wa pé àní má ìyá rẹ̀ dẹ́sẹ̀ lórí látara rẹ̀ níbi kò ń kírun lọ́wọ́ so kí wàá lọ́kàn Ọwa ní ọkwá àìsàn ọkwá ìwò ó sì láàrú òròhún wọn á tún kí pé ẹ̀kọ́ àìsàn ẹ̀kọ́ ìwò àìrọ̀rùn sùn o alárò òru mi ò sì ní kí n máa kú mi ìrọ̀rùn sùn mi ọlọ́run ló lẹ́sìn rẹ̀ òun ló sì gbé ka àjàlá náà bìí sùn kọ́dà àwọn olùmọ́jú yóò wá pé ìjà yẹn ò ní débi pé kẹ́ ẹ̀ ti gbé yín lórí ofe fẹ́ là mọ́lẹ̀ kò ní débi rí ni kẹ́ síbi lórí ń jagun ẹ́ ni ká máa jagun eléyìí náà aburú nìlá ẹ̀ káwọn èèyàn mọ̀ kọ́ lọ́nba mi wájú ẹni tí kírun yẹn lọ kó ọlọ́run ti ń sìn lọ́wọ́ sùkásì yẹn náà bí ogun náà àti pé tí ọmọ yìí wá nì àfa yìí wá nì sóhun gan wá ni sọ kún délẹ́gùn yẹn kọ̀kàrún kún délẹ́gùn yẹn ẹni tó pé yọ sòkú lọ́wọ́ mọ́gbẹ́bí ọ wọlé wọ́n ń sòkú lọ́wọ́ wọ́n ń mẹ́jọ. wọ́n ṣe forty days yóò sì máa ṣe kí ni yóò lòun ṣe wáàsì yóò tún wá la àwọn tẹ̀ ẹ́ àtẹ̀mẹ́gbẹ́rúbì yẹn torí pé dáǹsì yín náà pàtàkì ni pẹ̀lú kí wáàsì tó ń ṣe lọ́wọ́ yín náà ni pàtàkì òun dẹ̀ ń ṣe òun ṣe bídíà òun lòun ṣe pàtàkì àwọn àìwá mọ ẹmọ bíbí bẹ́ẹ̀ ti tẹ̀. ẹni tá à ń sọ yìí nínú ọgbà ilé kéwù wọn nínú ọgbà kéwù wọn ilé kéwù wọn mọ́tàlásí mẹ́mẹ́ èkéjì àbá rẹ̀ kọ́ mọ́tàlásí mẹ́mẹ́ bí ìwà tíyẹn rẹ láti bíbà yìí bóyá sí junction níbi tí mọ́tàlásí ìdọ̀rá wa mẹ́ ní síbi ọ́fíìsì rẹ̀ tó ti wá kéwù ó lè má tó bẹ́ẹ̀ gan torí pé ẹsẹ̀ tó ń dùn báyìí kálábà lọ síréètì báyìí sá tá a bá lọ gba ìgbẹ́gbẹ́ mẹ́wọ̀n kò jù bẹ́ẹ̀ lọ kí wá kírun jẹ mọ́mọ́ ńlá sí o àbẹ́wò mo ti kírun jẹ mọ́mọ́ ní nínú mọ́kàsì dáadáa mi ò rí rí ó sì wà lé àwọn tó wá tó jẹ́ àwọn ọmọ kéwu rẹ̀ níbẹ̀ gan ni tí wọ́n ń gbénu bẹ̀ wọ́n tẹ̀síwáìsì. wọn kò sì parí tẹ̀síìrì nínú sọ̀tọ̀ fún sọ kò parí ẹ̀ tán rí kó dókìrún sórí ìlú mọ́láṣí àbáṣìlì lọ́ba bá mẹ́ kò parí ẹ̀ kó ṣe kẹ́ni irun tó bá bá mi àtọ̀ èyí tí wọ́n ń kí lọ́wọ́ tí tí wọ́n tún ṣe wá àtìlẹ́yìn rẹ̀ bóyá èyí tí wọ́n kí tọ́tà ẹ̀kú wọn padà tẹ́gbẹ́ bóyá wọ́n kí tán báyìí irun lọ́ máa kàn ń ìwọ lọ wá kà wọn kún ọmọ bàbá rẹ ṣe púpọ̀ á ní èmi òun tẹ́sìn sí òun tún sí àbọ̀ ń bà jẹ́ ní èmi tẹ́sìn sí ẹni ìsìnníjú àkùnrin aláburú ni torí ẹ̀kọ́ sọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ rẹ̀ wọ́n pa mí láṣẹ kí n máa bá wọn yẹn jà ó ti yé tíjà yẹn bá sì lè dogun kó dogun tó bá lè dọ̀tẹ̀ kó ṣe kí ni. kọ́dọ̀tẹ̀ tó bá fẹ́ dorin kó ṣe kíni kó dorin ànábì lọ sọ bẹ́ẹ̀ kí tó gbà fọlọ́mọ ọba àtànábì rẹ̀ sọlá àlùsọ̀lá. wọ́n wá ní pé àdéhùn yẹn ọ̀tàkó kùránì. ìsọkúsọ ni kọtako kurani àdìsí yẹn nílẹ̀ wọn lọ sọ àkókò ránù la láìkìrọ̀ àfìdí wọn lọ tako pé ní kò sí ìjẹnilépa nínú kínní nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni. àyà kùránì míì wá ń bẹ tó tún ju àdéhùn yẹn lọ tọ́wọ́ padà sọ fún wa náà pé àyà àyà. àyèmáyé nínú alukur'an sọ́làtù tábà sọ́làtù máyídà káàkiri bẹ́ẹ̀ lọ́lọ́run máa jẹ́ kínní ló ti ń sọ pé kẹ́ ẹ bá wọn jà fàkọ́ọ̀tì ló lè mùsùlùkì nà háìtò wàjà lè tó mú bí dábà ti pàdé wọn jẹ́ kínní ẹ̀ pa wọn. ọlọ́run tún ní ẹ máa sọ wọn kí sọ́làtù máyídà ayẹ̀kẹ́ nìkan wọn àbí nǹkan ẹ sá ẹ lọ wọnú kur'an. so ọlọ́run yẹn máa sọ wọn ọlọ́run tó ní kíni ẹ lé wọn ẹ sí wọn mọ́lé ẹ sì kọ́ọ̀bì fún wọn ẹ sí wọn mọ́lé wàásùrù àwọn ọmọ yìí àyà bẹ́ẹ̀ ti sọ ọ yẹ kó mú ìwọn náà jáde pé ìyẹn lè ṣe àti pé bó ti pẹ́ aláwọn afáàmì tí wọ́n ní mọ̀nsókà ni àmọ́ mọ̀nsókà yẹn kọ́ lórí ilẹ̀ ááyà yẹn ni ó nítumọ̀ rẹ̀ ó sì yé nínú ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tán bá jẹ́ mùsùlùmí àbáwọn tán bá jẹ́ gèfèrí nígbà tán bá ń bẹ lábẹ́ ìjọba ìsìláàmù lápèjúwe ẹ̀ nídìí kẹ́ ẹ máa ní dẹ́rẹ́dẹ́rẹ́ kó ń gba ìsìláàmù lọ́wọ́ yẹn wọ́n tàbí láwọn ẹgbẹ́ lábẹ́ kínní ìjọba àṣìlá wọ́n ti ń sọ gíṣẹ́ àfún yín wọ́n ní táwọn fẹ́ máa san làwọn máa san tax ẹ má wulẹ̀ jẹ wọn lápá ẹ má jẹ wọn nípa. then èèyàn jẹ́ gègbèrí nì so níbi tẹ́ ẹ̀ bá ti lágbára ní ẹ̀yin mùsùlùmí ẹ má lẹ́sẹ̀ kínní ẹ fọ́ sí wọn fi dandan náà ni ẹ padà jẹyà ẹ padà jẹyà ẹni tó bá lóun ò ṣe kọ́ máa ṣe kó di rẹ̀ mú òdodo ti hàn ìrọ́nà ti kí ni ó ti hàn. dẹ́ àwọn tí wọ́n jẹ́ fámìlì yìí nínú àwọn gèfèrí ẹ ṣe dára pẹ̀lú wọn ẹ má nítorí kí wọn ò ṣẹ̀sìn ẹ wà lẹ́wọ̀ apá wọn ti ẹ fẹ́ fọ́ọ̀sì wọn tẹ̀sán tó láàsì ni ẹ fẹ́ fọ́ọ̀sì wọn ẹ bá sàlàyé fún wọn àmọ́jẹ́ tó bá tún máa kan ogun ni á padà já ogun náà ni àmọ́jẹ́ tí ọba sì kan ogun ẹ̀ lè ṣe kí ni ẹ̀ lè fọ́ọ̀sì wọn ṣe ẹ̀sìn yẹn mo rò pé ó yé báyìí àmọ́jẹ́ tó bá ti kan ogun tó rọrùn bá ti débi ogun bóyá lórí ìsìlámù ló ní abáwọn jà lágbèjúwe á bá wọn jà náà ni sòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àlàyé tí àwọn pàṣẹ torí ẹ̀ ni pé kò yẹ kó máa má dìísì yẹn àyà kúrán lọ yẹ kó máa mú wa àdìsí kó wọn ní kí n máa bá àwọn èèyàn jà yẹn tánàbí sọ pé tó fi gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ àyà kúrán ti sọ pé kẹ bá àwọn kẹfẹ́ rí jà ẹ pa wọn àyà yẹn lọ yẹ kó máa ṣe kí ni kó máa mú wa tọ́ba ti mú àyà yẹn wá á tètè mọ bá ṣe gba kùránì bọ́ sí bẹ́ẹ̀ sì láìkì ìsìláàmù sí bẹ́ẹ̀ sì láìkì ẹ̀sìn yìí sí. kọ́ wá ní ẹja ayọ̀ ayọ̀ ìdá ayọ̀ ìdá wọ́n sì wọ́n sọ ábà tí wọ́n sọ wọ́n ṣe mistake sẹpọmọ nìyẹn ni wọ́n ni wọ́n mú akẹ́sẹ́ pé ẹnà ànábì làkú ti gba kùránì yẹn ẹnà sábà láti gẹ́ni láti gbà á wọ́n mistake ọmọ nìyẹn ni wọ́n nítorí wọ́n fi lè mú mistake kọ́wọ́ náà dé sí yóò lè gẹ́ni. yóò wọnú kùránì torí pé àwọn tán sọ tán gbàdé sì wá fún wa náà náà gbé wá fún wa. tọ́ mistake tó wá ń wá padà pé ni pé mistake mi bẹ̀rẹ̀ àdéhùn ni pé oríṣiríṣi àwọn èèyàn ní rọ àdéhùn kìí sàwọn nìkan ló má fún wa àìmọye àwọn tí sọ náà ṣe ni rọ àdéhùn kàn ń rọ ló fi pé èyí tá a bá ti mọ̀ pé sọ̀hábà ló bá gbà wa tó tù lọ́dọ̀ sọ̀hábà náà àdìsí tó tù tó lálàáfíà lọ́dọ̀ sọ̀hábà yóò lálàáfíà so kò wá sẹ́nìkan tó rí rọ tó rí rọ níjọ́ náà lọ́hùn kó kùránì jọ ló jẹ́ pé gbogbo kùránì òun ló tù lọ́dọ̀ àwọn sọ̀hábà ó sì tù lọ́dọ̀ àwọn sọ̀hábà náà ni sọ pé ìyá ń sọ abá yẹn ń sọ kúsọ ni wọ́n lè gbàgbé wọ́n lè ṣe mísíkì ajẹ́pọ̀ wọ́n lè ṣe mísíkì bíi kùránì náà ajẹ́pọ̀ àwọn àyà tó tó fẹ́ dàbí pọ́takura wọn ní kùránì yẹn ni àwọn ọmọ yẹn ṣe ni so ẹ mọ̀ mọ̀ bá wọn ṣe kíní mọ́ ẹ̀yin náà ti máa ń láàrin wọn jù ti ẹ má jẹ́ kó tún ọmọ ọlọ́run sọ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run sọ ọ̀rọ̀ rẹ̀. kama ó ní ká máa sòkú àdéhùn ní ká máa sò ká sin ká ṣe òkú.

pariwo náà. àwọn certification pàṣẹ yẹn àwọn tó ọba mọ ṣé ó tọ ọba ṣe ọba náà ẹ̀wọ̀n rọ́bà ẹ̀rẹ̀ ṣe. ẹjọ́ àwọn ọmọ kéékèèké yẹn lọ́dọ̀ àwọn obìnrin ẹjọ́ wọ́n ń pariwo ẹ bá máa mọ̀ yẹn kí wọ́n jókòó kọ́ mọ́ sèré mọ́ tó bá ti sèré máa rí yẹn ó dínkù ẹjọ́. Ah, àdìsí tó ní ká ṣe ògùn anásọ̀lá àṣàlá ní tàdáwáwó ìbáàdàlá ẹ̀yin ẹrú sí ọlọ ẹ máa ṣe ògùn fàyínàláha torí pé ọlọ́wọ́n ọba nìyí làmúyún zèlú dáhàn ọlọ́wọ́n sọ àrùn kankalẹ̀. ìlà ànzàlámà àhó ṣèfà à àyàfi kó ṣe kí ni gbogbo àrùn ti ń wá yìí ti ń wá o kò wá sí àrùn kan ní tí o ṣe kí ni tí ò lóògùn àrùn tí ni ogbó sọ ó ní ogbó o lóògùn ṣẹ̀párùn lòun náà àbárùn kan ni. náà wọ́n wá ń béèrè pé irú oògùn wo làná bí ń sọ. òwúrọ̀ àwọn àdéṣì báyìí làwọn onírúurú máa ń ṣe kínní ní máa ń rọ̀ mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní ìrújú tá a bá lo alimani àjò sáláfí tá a bá fi gbádùn sí yẹn yé. kò ní ní ìròjú rárá. ẹ̀sùn ogun sógun ẹ̀bọ ni àbógun aláàlì ogun aláàlì ànábì sọ torí pé òun tán ní ẹ̀sùn ogun ní ajápọ̀ òun náà ti ṣe kí ni o ti ṣe ànábì ò ní sọ̀rọ̀ kan fún yín àbíkó òun ló ṣe kí ni. ọ̀dọ̀ àtẹ́ ìbájọ́ wa rí kóhun ṣe ẹ̀ rí pọ́n sọ ábà rẹ̀ ṣe kí ni wọ́n ṣe ẹ béèrè sógun ẹ̀bọ ni wọ́n ṣe ní àbógun aláàlí ogun aláàlí òun lògùn téèyàn máa ń ṣe fún àrùn ara àánú kí wọ́n pè é àrùn ara. tọ́ba ní àrùn kan lélẹ́yìí níbo ní ti máa ń dáhùn sára owó ní ti máa ń dáhùn ní àbára aṣọ àbára alé ní ti máa ń dáhùn jẹ̀mọ́ ara ọmọ nìyẹn ni àrùn ti máa ń segin ni yóò ara ọmọ nìyẹn ló ti dáhùn. ìgbà míì ní ó lè dáhùn lára nǹkan míì o ó ti yé sẹ́mọ̀ pé ìdúnísìn àrùn ni àbárùn kọ́ lóun náà níbo ara ara yóò padà wá dára èèyàn náà àwọn kòkòrò kan bẹ nísìnyí wọn máa ń ako ìkan ara so ara gi àwọn kòkòrò kan ma nísìnyí máa ń ọkọ ara so àwọn àrùn yi nì yóò je ntị ọmọ ṣẹlẹ̀ lara ọmọ nìyẹn àbí kankan pato ẹ̀gbọ́n lara lára na náà ẹ̀dá ọlọ́run pato to se pe pé yóò rọrùn wa fura mọ àrùn láti fura mọ àrùn yẹn bínú bá rún ọ nísìn ó rí inú rún fura mọ bínú rún ọ bébí bá ń fọ nínú nǹkan nínú tá a fi àwọn organ sí wa ọmọ fura mọ pé kíni orí ń fọ tí nǹkan bá ń O ó ṣe kíni ó gbóòórùn so àrùn ni àbọ̀mọ̀ so àwa wá ntáàfisegin ni oògùn táàfi lé òórùn yẹn dànù sẹ́sọ̀ ọ̀gàsì kan lẹ́ka ló sí kíni ló fi gbóòórùn bẹ́ẹ̀ náà sẹ́sọ̀ ọ̀gàsì lẹ́ka ló fi máa ma ètè sí ọ nínú ètè sí ọ nínú ara ètè ń dùn ọ́ sọ àwọn kan ní ma tábà ń lògùn sí oògùn aláàlẹ́ mu kí mo pé oògùn aláàlẹ́ mu kó lóyè fúrẹ́ṣà oògùn ni. kóló àìsàn kíni ògùn ni kóló tonic ògùn ni òwò láàrin gbogbo ilé. àrùn kan wá sí láyé bí hiv ṣe tó yẹn káwọn èèyàn rò fún ọ̀rá rògùn fún ogún rẹ̀ ń bẹ́ o àti ìrìn ni o. anábì tó yẹn fún ọ ní alimahu mọ̀nà alima wàjẹ́hìlá mọ̀nìjẹ́hìlá àwọn ògùn tí ń bẹ láyé yìí nì àwọn àrùn tí ń bẹ láyé yìí nì àwọn èèyàn ń gbógun rẹ o ara àwọn tó mọ̀ á sì ra àwọn tó ṣe kíni tí ò mọ̀ nǹkan ń bẹ ọlọ́run bá ọ sànù àwùgbọ̀ wa gbogbo ògùn àrùn tí ń ṣe ọ̀yẹ́ tí wọ́n rò pé tó bá rìn dáadáa wọ́n lórí àbù kékeré àbùkọ́ ọ̀kẹ́rẹ́ wàá rògùn tí ń ṣe ọ ẹlòmíì àrùn mi ti ń ṣe láti twenty years ago ó ti lo gbogbo nǹkan ṣe kíni kọ̀ lọ. kọ́ra àwọn tó jẹ́ àwọn onímọ̀ scientist lónìí wọ́n láwọn ọ̀rùn kan tó máa ń gbà pé lọ wọ́n máa ń lógun rẹ̀ gbà mí èmi wọ́n sì lógun rẹ̀ kò lè ṣiṣẹ́ èmi wọ́n sì lógun fi rọ agbára rẹ̀ ni ní tí wọ́n mọ̀ ni wọ́n dúró mọ̀ yẹn o ogun tó lọ́wọ́ bá lóun máa ń sọ̀kalẹ̀ ogun tí ó sì kíni tí ó rì mú àrùn yẹn ni. kó wa pé àrùn ní lọ́tún lọ́tún ni. àrùn oríṣiríṣi ló ṣe kí ni ni wọ́n máa jáde kọ́lọ́wọ́n máa sọ̀kalẹ̀ bóyá nítorí ẹ̀sẹ̀ tẹ́ ń sẹ́ nítorí ìjẹkújẹ tẹ́ ń jẹ láyà nẹ́bì wọn ò gbọ́ kánsà rí wọn ò gbọ́ kékeré ìjẹkújẹ tẹ́ ń jẹ àtẹ̀sẹ̀ tẹ́ ń dá lọ́fà kò sí high blood pressure rí kò sẹ́gbọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so àwọn oògùn yìí ni ànábì ni a lò ànábì náà sì sè é ibi táwọn èèyàn ti láburú ni pé kẹ nímọ̀jẹ̀mú kan lé lérí nímọ̀jẹ̀mú burúkú tọ́ta àti ni ó ti já wọn ní oògùn tó fẹ́ lò yẹn tó o bá máa lò ó òwò lọ́gbọ́dọ̀ lò ó ó ti takò tọ́lọ́wọ̀n àti ìyẹn ti kó lógun nítorí pé nínú mi wá ní lògùn o kí ni ìbáṣepọ̀ òhò àti inú àtògùn tí mo fẹ́ lò kò sí ìbáṣepọ̀ ńbẹ. oògùn yẹn òótọ́ bá lò ó ọgbọ́dọ̀ jòkó sérí odó ni kó tó ṣiṣẹ́. a lè fi kò ní túmọ̀ mo rò pé ó clear náà tó bá fún wa ní di mọ́jẹ̀mú dị tí mọ́jẹ̀mú yẹn bá nídìí tó ṣe pé ó ní àwọn kankan tó lọ́n dámọ̀ nǹkan yẹn tí ó jò kó rí bẹ́ẹ̀ kò sí problem wọ́n lè sọ fún wa ogun yẹn má gbé kalẹ̀ fi ma tó bá gbé kalẹ̀ yọ bàjẹ́ àwọn oògùn míì mẹ́tọ́ lè pé tó bá ti ṣe tó bá yìí tẹ́lẹ̀ bá fẹ́ kó domi tẹ́lẹ̀ bá fẹ́ kó kọ́ lami kò ní ẹ̀ní jẹ́ kọ́ kanlẹ̀ ilẹ̀ lẹ̀ lè mí sí i tó bá jẹ́ pé tó bá kílẹ̀ bẹ́ẹ̀ kò sí tó burú ó ti yé oògùn míì wọ́n lè ní máa jẹ́ ọmọ wọ́ọ̀mù gbogbo gbani tó ti jẹ́ kọ́ wọ́ọ̀mù tó ti gbé síbi òun yọ bàjẹ́ so ah, nítorí pé tóun bá ti ọ̀nàyàn rẹ̀ bá ta sí yóò ṣègbè ìyẹn ò problem ó clear sọ pé nítorí pé yóò bàjẹ́ ni ẹ rí i pé ọ̀sán ẹwẹ́ ní tẹ́lá gbé sílẹ̀ lẹ́yìn yóò ṣe ẹ́ yóò bàjẹ́ bátìrì lásán lẹ́lẹ́ mẹ́rin tẹ́lá gbé sílẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ń dà àbí gẹ́gẹ́ gbèsè pàgó omi àgbọn kí tó nù wọn ìgbọ́ yẹn orí lágbèsílẹ̀ lẹ̀ èrè ìhànmẹ́ta lẹ̀ yọ bàjẹ́ so àwọn yẹn ní tó clear ni àwọn àwọn jẹ̀mú kan bẹ tí ò ní ìtumọ̀ irú àwọn ohun lásà fún tó bá ní pé tó bá fẹ́ lo kíní yẹn ní lò ó lẹ́ẹ̀mẹ́ta ìyẹn ò ti pọ̀ jù experience ló fi pé kí ẹ lò ó lẹ́ẹ̀mẹ́ta síbi méjì ni ó lò má lò ju méjì lọ o experience ló bí yẹn ẹ gbọ́ mi wọ́n mi bá lò ju méjì lọ ó lè dààmú rẹ̀ oògùn òsì pọ́nà pọ̀ jù ó rí i pé tó bá jẹun jù nísìnyí kò ní sàmàlẹ́ fún oúnjẹ náà sì ní oògùn ni jẹ níwọ̀nba tó o bá sì jẹun tó kánú yóò tún wú ebi míì lẹ̀ lóbi jẹ́ pé tó o bá lo dóòsì oògùn tó bá ní kó o lò yóò tún légé ni o lè má wo àrùn yẹn sàn nígbà tó yẹra ní ẹlòmíì ti gbọ́ sára fi yé nísìnyí o ti ṣe rẹ̀ lọ kò ní súnà tó gbọ́ nígbà tí ọkọ̀ mọ bí wọ́n ṣe ń lò ó ti lò ó ti ó nǹkan tó bá jẹ́ aláàlí rẹ̀ kò ní lò kúrò bí ẹ̀kílẹ̀ ẹ̀jẹ̀ ló mẹ̀yìn mẹ́. ogun ẹ̀bọ wá nì tó bá ti fẹ́ mọ̀ kó ogun ẹ̀bọ lélẹ́yìí ogun tó bá jásí pé ní kèé ṣe àrùn tá a fi sex orgasm lògùn tí wọ́n ní kó lò yẹn ó ti yé ṣèmọ̀kó ogun ẹ̀bọ ni ẹjọ ẹyin obìnrin àwọn ọmọ yẹn bá kọ́ńtró wọn náà tí wọn bá sóbi wọn bẹ̀ ní wọn lọlé. lápẹjúwe lápẹjúwe èèyàn kọta kò sí kíni kọta ẹ jẹ́ kí n tó lọ náà àwọn àrùn ògùn tá a ní ká lọ́rùn tá a ní ká lògùn àrùn ògùn àrùn fún yìí náà ògùn tí ó wo àrùn sàn tí èèyàn bá lògùn tí ó wo àrùn sàn tó jára àlè tí ọba wo sàn náà àwọn èèyàn ti bẹ̀ẹ́ lògùn ẹ̀bọ náà o ẹ̀gbọ́n mi orí ní ń fọ tí ò dárúọ dúró wọ́n sì lo gbogbo ògùn kọ lọ wọ́n wá ní ká lọ lògùn tí a ní apply síbi nǹkan yẹn torí pé ògùn aláàlú náà ní kẹ́ tó lò ẹgbọ́rọ̀ apply rẹ̀ síbi nǹkan ti ń ṣe yín ká tó gbà pé aláàlè ni ẹ gbọ́ mi yé ìyẹn ni pé ọgọrọ lọ tọ́ọ̀ṣì nǹkan yẹn ká tó gbà pé kí ni aláàlè náà ni tọ́ba mú yóò ṣe déédéé rí tí ń pọ̀ ó ti wọnú ara lọ ẹ̀jẹ̀ ó gbé lọ bẹ̀ yóò ṣe déédéé inú tí ń rún ẹ ìgbẹ́ tó rí yà yóò ṣe déédéé rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tí ń rọ ó ti fi wọ̀ ọ́ àmọ́ alóògùn tó lò sí erí fífọ́ yẹn kọ́lá tó bá ní kó fi kó fi fọ orí rẹ ó ti wọbẹ̀ lọ ó ti apply rẹ̀ sí náà nù kó fi fọ orí rẹ torí pé yóò gbanú ara wọlé gbogbo àwọn ọrùn yìí ihò mẹ́mẹ́ tí ó gbanú ara wọlé ó lè pé tó bá ti rí ọ ní tó dami sára ara yóò ṣe kí ni yóò sì ilẹ̀ kọ́lá ìtútù ọ̀gbọ̀n tẹ́lẹ̀ yóò ṣe kí ni. yóò mọ̀ fọ́ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ kí wọ́n á ní pé orí ń fọ o ẹ lọ kó kinní kan mọ́bì kan ẹ lọ kan ṣe kan èyí yóò fi ti ẹbọ mẹ o ewé yẹn ti di ti ẹbọ ẹ lọ da yẹn sọ sínú sálángá ni òkúta ọba yóò bí kíní yẹn kíní yìí inú omi ní ká sọ sí ó ti dògùn ẹ bọ ẹ níbi ẹ ẹ sáà ní bílẹ̀wù ìyẹn ní ó tún níbi láti mú yìí wá wọn èyí lò yẹn fún inú ọ̀dà kan máa ń lò yẹn náà fún inú àwọn oníbíbọ́. ẹ̀sán bíléèdì ó ti yé kẹ́ ẹ bu ẹbu sí i eríyàn lọ là ànígbà ọ yàtọ̀ sí omi tó fi fọ orí tí wọ́n fi oògùn sí omi ọ̀wọ́nú erí lọ ẹbu tó bù yẹn ní ó ti yé ẹbu tó ṣe ni tó bù yẹn ní kò lè wọ́bi kankan lọ níbi tó fi sí yẹn náà ṣe ni ni ó dùn sí òbí gbẹ. tó bá yóò bá wọ́bi kan lọ ní tó lẹ̀ mọ́nú ara báyìí náà ó yẹ kó ṣe ni. kó gba bẹ̀ lọ. ẹ gbọ́ mi láì sí pọ̀ bá lẹ̀ mọ́nú ara báyìí náà ṣe kíni mi ni àkàdá sínú ara lásán ni ó ó sì wọnú ara lọ. àwọn oògùn kan fi ra ara báyìí yóò wọnú kíni lọ wa àbí ń lo wa tàbákàtí fi nǹkan kan wọ báyìí yóò wọnú lọ yóò lọ iṣẹ́ nu tó bá yẹ tó mú lọ́wọ́ yẹn ara kò ní ìdíkọ́ ṣe kọ sangbẹrẹ ọyẹ kò fi rárá rẹ ti ọwọ àṣà abitọ lọ sí ìdílé ní sí ògùn ẹbọ ni kò ní lọ kò ní kò ní lọ tọ́ọ̀ṣì nǹkan yẹn gangan mo rò kó clear so gbogbo àwọn nǹkan báyìí alẹ́ láti jẹ̀nà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu táwọn èèyàn máa ń ṣe kẹ́ni tí wọ́n máa ń ṣe olówó lọ́wọ́ olówó lọ́wọ́ sì fẹ́ máa lówó lọ́wọ́. ó lọ osi ó sì bẹ̀ lọ́hùn ó lọ ṣiṣẹ́ ó wàá ti ọ jẹ ọjà àṣejẹ ẹ gbọ́ yé èyàn kì fi lówó lowo a kì í sógun láti fi ṣe lákòjọ torí pé kì í ṣe pé àrùn ara kan ni. àwọn nǹkan yẹn ọwọ́ á jẹ àṣejẹ yẹn ni tọ́ jẹ́ ni àbótí ẹ̀ lọ gbé kan ó ti dògún ẹ bọ àtọ́jẹ́ àti torí pé kíni àìlówó lọ́wọ́ rẹ̀ ṣe kíni kìí sáwọn ara wọ́n ní yorùbá máa ní kíni àìlówó lọ́wọ́ yìí sáwọn yorùbá gan máa ń sọ pé àìlówó lọ́wọ́ yìí ṣe kíni kìí sáwọn. so àti bẹ́ẹ̀ lọ àwọn yẹn lògùn ẹ bọ ọmọ wọlé kí apá ayọ́mọ ká mi ọwọ́ ajẹ kankan sára kankan ayé ti ń bọ̀ o kìí ṣe àrùn ara ní rẹ àdìjẹ́nu ní ọ̀ràn wa tí ó padà wá di àrùn ara ní ìwọ náà sì ní lọ fáyé ọgbọ òní lọ tó ayé wọn lọ bí táwọn àjẹ péjọ sí wọn lọ bọ ọgùn wọn mú ó yẹ so ìwọ náà lọ wọn lọ ń wá lọ ń bá ìgbàkúgbà bọ ó ń bá rẹ ń bọ kí ni bọ ń bá òní bọ wọn fún ní ten ó ló kéré.

ọmọ ayọ̀ ọ lẹ́nu pé o lè ṣàṣàrò nígbà wọn. so ọmọ ẹbẹ lọ́hùn wọn ó sì ní fínràn ìyọ̀ ní ọmọ sòdodo morocco clear ibẹ̀ lọ́hùn bá láàfin yọra wa níbi wàhálà àjẹ wàhálà oṣó wàhálà àdìjànú ibẹ̀ lọ́hùn ni so ogun ẹbọ tẹyẹ islam ní a máa ṣe nù gbọdọgbẹ ti gbọ yé ọlọrun fi yọ tabasa adua. a lè pẹran o àdúrà wà lọtọ ẹran bẹ ní ọtọ so tọ́ba fẹ́ sàárà ẹ̀ sàárà lọ́tọ̀ dábẹ́ sàdúrà ẹ̀ sàdúrà ní ọ̀tọ̀ àfi ń pẹran torí àdúrà ànábì ló máa lọ́mọ ẹ̀sìn wá fún wa àfi ń pẹran torí kíni torí àdúrà ànábì ò pẹran torí àdúrà ẹni tó bá ti sàdúrà ti máa ń pẹran sí i èsè bíi díànù ìgbà míì ó tún wá lè sẹ́bọ̀ torí gbà míì wọ́n sọ pé tẹ́ bá máa ẹran ìyẹn nìyí tẹ́ bá máa pa àdìjẹ̀nu ló dáa fún wọn wọn ní tẹ́ bá yàsí tẹ́ ká. mọ́kànlé ní ọ̀kànlélógún mọ́kànlélógún àbí mọ́kànlélógún lẹ́ẹ̀ka ẹ mọ ẹ kà fọjọ́ méje ọjọ́ kọ̀ọ̀kan láàrin ọjọ́ mẹ́ta adìẹ kọ̀ọ̀kan lẹ́pa ó sì gbọ́dọ̀ jáde fún ọjọ́ mẹ́ta míì tó tún bá tún máa wá àgbo tó bá máa dọjọ́ keje màálù tó ní dúdú àti funfun òun lè gbọdọ̀ pa jábà tó wá pa ọ̀bẹ gbóná wàláì wọn fi ọ̀bẹ gbóná àwọn afáàyàn wọn fi ń pa ẹran o wàláì ọlọ́mọ fi bóra wọn ní bó ṣe gbà mí ọ̀bẹ gbóná lẹ́ẹ̀fi pa tọ́ba tó wá pa tán ò ní jẹ́ mbẹ́ o ọ̀gbọ̀rọ̀ fẹ́nu kan o ọ̀gbọ̀rọ̀ fẹ́nu kan àwọn yẹn bọ́ làwọn yẹn so mo ti mo ti mú yẹn wọnú ẹ̀ bọ̀ báwọn ebi ẹ̀ kàn pẹ́ẹ́rẹ́ lásán káṣí kí ni káṣí sàrà lásán kì í ṣe bẹ́ẹ̀ kádó àyàn lè pèsè àjàrà pẹ́ẹ́rẹ́ jáde sàrà rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ mo rò pé ó clear so kọ́nà mo ti dé mo ti dé lẹ́yìn àná ọlọ́mọsá gbàdúrà ọlọ́mọsá sọ wọn lẹ́nu rẹ̀ lọ́tà fẹ́ràn àti obìnrin mo wọ̀ ìbéèrè látara ẹ̀jẹ̀ kásáré béèrè obìnrin ọ̀yá. kí ni ìdájọ́ lórí obì jíjẹ àti pé ṣé ìyẹn lè máa lo ìpara tí ó bá ní àkọ́ọ̀ díẹ̀. náà obì jíjẹ àwọn dókítà ni ó sọ̀rọ̀ lérí ẹ̀ wọ́n ló ní kavin àbí nǹkan nínú àbí. calvin dẹ̀ ní ma kó bára lóòótọ́ lítọ́tì náà ní calvin nù àmì ìtọ́wà mẹ́yìn tí ọba ti pọ jù kò ní sí kò ní kó bára àmì ń bẹ nínú obì ó súnmọ́ tó bá ti pọ̀ jù tí bára ni tí àwọn dókítà bá ti ní a jẹ ká jẹ máa ní ọba pọ̀ jù kò kó bára kò sí tó burú láti jẹ bóyá à ń rí i pé ń ṣe ìwòsàn kan fún wa nínú ara wa ó ti yé tàbá jẹ díẹ̀ yẹn sì tó burú ní ibẹ̀ àmẹ́lòmíì ń bẹ̀rẹ̀ pé tó bá jẹ díẹ̀ yẹn gan yóò ṣe kí ni yóò kó bá wọn kò ní gbádùn àwọn lárúbáwá ó ti yé ó dàbí pé táwọn bá jẹ obì ní bígbà tí wọ́n mu kokéènì tí ì bá ṣe mistake ó dàbí pé tó bá jẹ obì ní. ẹ́ gbogbo yín máa pọ́n ẹ̀ yín ṣe díẹ̀ ó díẹ̀ so èyí tó súnmọ́ ni pé máa jẹ́ ọmọ dàbí ìgbà tí wọ́n mú un kan ni àwọn máa lágbára gan so irú àwọn yẹn àwọn jẹ́ jẹ́ rárá.

by hand you want wẹ́ẹ́dá bá ní kan sọ fún fún owó ẹni tó tó bẹ́ẹ̀ ti bá lọ́wọ́ rẹ̀. ọlọ́run jẹun tiẹ̀ bá gbogbo òbí tí wọ́n mú wáyé ní ẹlẹ́mìí aláwọ̀ kan béèrè pé wọ́n ní àwọn sáwọ́dé ti le ju mọ́nà tó ti rí gbogbo yẹn à ìwọ ọmọ pọ́nlọ̀ náà ẹni tó bá fẹ́ bà mí jẹ kí lọ́dún kí wọ́n ṣe kẹ́ ẹ pa wọ́n àbí kẹ́ ẹ kàn án má gbélébù àbí kẹ́ ẹ ṣe kíni ó ti yé àbí kẹ́ ẹ gé wọn lápá kẹ́ ẹ gé wọn lẹ́sẹ̀ kọ́mọ̀jọ́ra wọn lọ́nà bá sọ nìyẹn ẹ fẹ́ lọ ìlú mímọ́ ẹ fẹ́ lọ bàjẹ́ ìlú tó ti dáa jù lóyún lọ èyí náà fẹ́ sọ ọ́ di bẹ́ẹ̀ ṣe dà so torí ẹ ìwọ tó o bá ń kó obì lọ sọ́run wọ́n bá ti mú ọ báyìí sáà ti kọ́ lọ́tà sáwọn ọmọ rẹ̀ kalẹ̀ láti lẹ̀ pétọ́ mo ń lọ nu ẹlẹ́mọ́ rí mi mọ́ o so sì máa lóògùn oorun sẹ́tẹ̀ bá wá tiẹ̀ wá jẹ́ obì láti lé yẹn sí yọ hàn pé wọ́n wá tó a rò pé ó gbé ó fẹ́ gbé travel ni àbọ̀tẹ́yìn ah, tó bá ti jẹ́ ni yóò ti rún un náà ẹ̀dá kan mímí náà sẹ́lẹ̀ sọ́dọ̀ mi so wọ́n ó ti yé ṣé ẹ̀hún pé ìtọ́ bá jẹ ni ó ti rún ọ̀rẹ́ rí kò ní ìtọ́jú tó fẹ́ fi ṣe má. ẹ̀yin sẹ́kọ̀ọ́ yóò wá bí sára àwọn èèyàn lọ́hùn ni. kọ́ ó. ẹ̀yìn tí wọ́n yọjá láti inú nǹkan yẹn ẹ̀yìn torí àwọn fìdí máa wulẹ̀ jẹ tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ torí pé àti mọ̀ká àmì ọgbà bẹ̀yẹn fi sẹ́. náà náà tẹ̀lé pé tọ́ba tiẹ̀ tọ́ba ti jẹ́ báyìí tọ́ba tọ̀ ni yọ wà nùtọ̀ yẹn nùtọ̀ yẹn wọ́n á gbé jáde nùtọ̀ yẹn ọlọ́run sọ wa ń bẹ̀ ó ti yé báwọn ní so ẹlòmíín wa ni wọ́n ń sàṣejù wọ́n ṣe kéde kan ìsọkúsọ lọ sọ o ìsọkúsọ lọ sọ ẹ̀yin náà ìwádúró àwọn èèyàn tó kú lọ́dún tó lọ ìwádúró àwọn èèyàn tó kú kọ́lá àwọn ṣe débi pé àwọn ọmọ yunifásitì wọn lọ́dún yìí wọn ò jẹ́ kí àsìkò wíwọlé wọn kọ́ bọ́ àjì ẹ̀yìn àjì náà jẹ́ kókó sí kí kọ́ bọ́ sí i wọ́n ti máa ń wọlé níbi àsìkò yìí tẹ́lẹ̀mí ó ṣáájú nu wọ́n yẹ ìgbà fún ó ṣáájú àwọn tó bá ti tẹ́lẹ̀ kan ẹ̀kan náà máa ń fún wọn yọ̀dá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó ṣe wọ́n yọ ọ lọ so ẹlẹ́mi ó travel láti wíwá àyè màdúgùrì yóò lọ ṣáájú nínú wọn so wọ́n á ti wò pé wọ́n fi wọ́n sí ẹ̀yìn ọ̀lùdé wọ́n ti wà lásìkò àjì nígbà tá àjì bá parí tán ẹ̀ máa bọ̀ wá. kó lè reduce population ara dáadáa ni so àwọn tí wọn wọlé ńjọ́ kínní àná wọn ń padà ń sọ pé ntọ́pa kínní yẹn ní bígbà tí wọn gbé àwọn oògùn olóró kan náà wọlé tí wọn lò kankan ló là ń kẹ́míkà kan náà fi rí àwọn èèyàn torí pé kí ikú yẹn ti lágbára jù so so gbogbo nǹkan yẹn náà so gbogbo nǹkan yẹn náà ní wọ́n máa wò fi kalẹ̀ torí pé àwọn ṣíà ni wọ́n ń dètè ní gbogbo ọ̀nà so tọ́lọ̀ bá ti wá ní wọ́n kárò wọn bẹ́ẹ̀ tó bá ti mófin yẹn le so ẹlòmíì rẹ̀ nínú kàlímì náà ní fà mẹ́ẹ̀ tó bá wàá fà àlìjẹ̀nu níbẹ̀ yẹn ó lè dà àlìjẹ̀nú sáwọn èèyàn lára tó máa pa àwọn èèyàn lọ. sọ ẹlòmí dálìjẹ̀nú máa pa àwọn èèyàn lọ nígbà bá ó ti mọ̀ pé ìbẹ̀rẹ̀ ti fà á síbẹ̀ ẹni ká má gbé kíní wọlé ni àná àwọn náà kàlẹ́ tá a lè fà tá a kó àwọn àlìjẹ̀nú wọlé. bàbá wọn mọ ọkàn máa rí kí wọn ń kú ni wọn ní mọ mẹsẹ kú so wọn lè túbọ̀ pé bóyá kẹ́míkà kan ni wọ́n lò náà bóyá àlìjẹ̀nú ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀. gbogbo nǹkan yẹn náà fi ní kí náà fi mọ́fìn yẹn kalẹ̀ ẹ wo àwọn afáyẹ rẹ dábàá sì ní parọ́ nínú ara ń báyìí lọ́jọ́ àràbá yẹn mọ̀ sanaka lọ́jọ́ àràbá yẹn mọ̀ sanaka yìí nínú ara nínú wọn lásì ànábi wọn lásì ọlọ́run wọn lásì kàába yẹn sì kiri yẹn mọ̀ sanaka yìí sakusa sòkè sọ ọmọ nàìjíríà nìkan o wọn kọ káàkiri náà o sakusa mẹsáwó dín náà o o ti o bùtà àwọn ti tọ́tọ́ bẹ́ẹ̀ kó wọlé yẹn wọ́n fẹ́ kó wọ́n kó wọlé kọ́nà kó sànù wa torí ẹ̀ ẹ dákun ẹ̀yin yẹn ẹ má ẹ̀yin tẹ̀ ń lọ ájì o tẹ bá àwọn tí ń lọ ẹ bá sọ fún wọn o bóyá ọ̀sẹ̀ kan tó ti di pọ́ fẹ́ lọ àwọn míì ní sùn wọ́n lọ tún ṣe ti ń bọ̀ wáyé ó bá ti pọ̀ ọ̀sẹ̀ kan tó bá ń di obì tẹ́lẹ̀ má jẹ́ o ó ti yé kọ́dà máa ń wulẹ̀ mu létí sí mọ́lógún oorun o mọ́lógún oorun rárá tí o jẹ́ ń fún ọlógún oorun kan tó máa lò tó bá pé òyìnbó oorun sùn ó ti máa gidi máa mú bí síbí mẹ́rin ó sùn mo gidi ní o síbí mẹ́rin ó ti yé wàá sùn ó lè ra ọkọ̀ tó lè mú míìkì náà máa lọ́tọ̀ wàá sùn pẹ̀lú ògùn ọlọ́run sọ àwọn ogun mo rántí oyin báyìí so mu oyin dáadáa tó bá jórin gidi o olóògùn ọlọ́run ó sì kí ni wàá sùn so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ náà ìpara tó ní akọ́wọ̀ nínú obìnrin ló bèrè dà ẹ ìpara tó bá ní akọ́wọ̀ nínú kò sí tó burú ẹ lè lo wọ́n fi pìrìsáàfù rẹ̀ àbí ẹ lè lo àmọ́ ìtẹ́bárẹ̀ tó lórí jùlọ òun ní kẹ́lẹ́kẹ́rin òun ní kẹ́lẹ́ lo so wọ́n lọ́ọ̀ tààlà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله الا انت